ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملون فذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولي المؤمنين والصلاة والسلام على سيد المرسلين وإمام الموحدين محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba àgbáńláyé ọba tí ó nífẹ̀ẹ́ sí gbogbo àwọn olùgbàgbọ́ sí tí wọ́n sì ṣe mímọ́ ìkẹ́ àti ọlá ọlọ́run kó máa bá aṣíwájú àwọn ànábì rẹ̀ aṣíwájú àwa ẹ̀dá ẹni tí ọlọ́run bá fi fún ní àpọ́nlé jùlọ lórí gbogbo àwọn òjíṣẹ́ ẹni tó á jẹ́ àwòkọ́ṣe dáadáa fún gbogbo àwọn tí wọ́n dúró ti ọlọ́run bá nìkan ṣoṣo tí wọ́n ń sin ọlọ́run bá nìkan tí wọ́n ò da nǹkan míì pọ̀ mọ́ ẹ̀sìn ẹ̀ kí ọlọ́run bá kó bá wa yọ́nú sí gbogbo àwọn aráalé ànábì àwọn ọ̀rẹ́ ànábì gbogbo àwọn tó tẹ̀lé ànábì ní ojú ayé ẹ̀ àti lẹ́yìn ikú ẹ̀ tí wọ́n gbìyànjú láti lè máa tẹ̀lé ìlànà rẹ̀ láti lè máa tẹ̀lé gbogbo òfin tó gbé wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba fún wa a kí gbogbo ẹ̀yin ọmọ ayáwa nínú islam ní kíkí alibarika kíkí àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run ọba pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu kí ọlọ́run ọba kí ó bá wa ṣe àlékún àánú rẹ̀ ìdẹ̀ra rẹ̀ ajẹ́ ìjẹ́tàn orí rẹ̀ àlàáfíà rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa níbikíbi tí a wà a kí gbogbo àwọn ọmọ ìyá wa ní Islam ẹ̀yin olólùfẹ́ Sunna TV Yorùbá èyí tí a mú wá fún wa ní èní òun náà ni ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé mímọ́ Al-Qur'an gẹ́gẹ́ bí a ṣe máa mú wá ní ọ̀kọ̀ òjọ̀ kan tí èní nínú súrà tí a fẹ́ wọ̀ láti ṣe àlàyé àwọn àyà mélòó kan bẹ̀ òun náà ni suratul hajj tó já sí pé oṣù yìí náà ni oṣù tí a lò kọjá sẹ́yìn ká tó wá bọ́ sínú muharram tí ń jẹ́ oṣù hajj àyà tí a fẹ́ ṣe ìfọ́síwẹ́wẹ́ ó láti àyà kejì lé ní àádọ́rin wà lọ́wọ́ sàlẹ̀ wọ́n lọ ibi tí ohun àwọn àyà suratul hajj náà fẹ́ parí sí èyí tí ọlọ́run bá ní kí a rí kárí ṣe ń bẹ̀ kí ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé kó sì wá jẹ́ kí a rí múlò tí a bá gbọ́yé. àyà náà ń lọ báyìí bàdà bisimilahi rahman rahim ya ayyuhan nasu duriba mathalun fastami'u lah innal ladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaba. ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنكذوه منه ضعف الطالب والمطلوب ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز الله يستفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور àádùn bẹ̀ náà kí a tó máa wá tẹ̀síwájú tí a bá ti rí àlàyé àwọn ìbáyàtà kàyí tá a bá ti rí àlàyé ẹ̀ṣẹ̀ tako bá kù a máa tẹ̀síwájú nínú àyà yìí ọlọ́run bá ọba tí ọlá rẹ̀ ga ó ń fi ẹsẹ̀ ìṣe òun lọ́kan ṣoṣo ó ń fi ń rinlẹ̀ ó sì ń lòdì sí ipa nǹkan míì pọ̀ mọ́ ọlọ́run níbi ìjọ́sìn fún agbọ́nrin tí aya náà ti ń bábọ̀ nù eré ẹ̀ náà ló sì ń sọ̀rọ̀ sí tó ń tẹ̀síwájú nínú ìbẹ̀rẹ̀ aya yìí ọlọ́run pè àwa ènìyàn ó ní mo pe gbogbo èèyàn pátá ní ẹ̀ṣà gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń sin nǹkan míì yàtọ̀ sí èmi ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ pa ọlọ́run ba tòótọ́ ọlọ́run ba òdodo ọlọ́run ba tí ẹ̀sìn tọ́ sí gbogbo ẹ̀yin tẹ́ pátì tẹ́ ẹ wòye sí tẹ́ ẹ ronú kàn tó jẹ́ nǹkan kan míì yàtọ̀ sọ́lọ́run tó jẹ́ nínú ẹ̀dá ọlọ́run náà lẹ mú lẹ ń jọ́sìn fún ọlọ́run bá ní ẹ̀dẹ̀ tí ń sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ òun ní òwe kan tóun fẹ́ fi lélẹ̀ fún yín bóyá látara òwe ni ẹ tají ipe ìdíhun tẹ́ ẹ wà tẹ́ ń sìn tó yàtọ̀ sí èmi ọlọ́run bá ní ìranu ni ìdíhun tẹ́ ẹ wà tẹ́ ń sìn tẹ́ fèmi ọlọ́run bá sílẹ̀ òfo ni ìdíhun tẹ́ ẹ wà tí ẹ ń sìn tẹ́ ẹ pa èmi ọlọ́run bá tì tẹ́ ẹ sìn mí ìdí nǹkan náà tẹ́ ẹ wà ní kò lè ṣe yín ní àǹfààní kan kódà kò lè fi ìnira kankan yín tí ó bá fi ìnira kankan yín ìyà náà ni ìyà tí ń bẹ níbẹ̀ tí ń jẹ́ ẹ̀san ohun tẹ́ ń sìn yàtọ̀ sí èmi ọlọ́run òun náà ni ìnira tẹ́ fẹ́ padà rí bẹ̀ àtọ̀dọ̀ mi náà sì ti lẹ́tì rí ìnira ọ̀hún. ọlọ́run bá ń sọ fún wa nínú súra yọ ni pé nínú àyà yìí pé duriba masalun fastami'u lah ya ayuhal ya ayuhan nas mo pe ẹ̀yin èèyàn tẹ́ ń sìn nǹkan míì ní òrìṣà ni ní àwọn ère ni gbogbo nǹkan míì tí ẹ dáadáa lẹ̀ torí pé ara yín náà ọwọ́ yín náà lè fi dálẹ̀ tẹ́ ń sìn wọ́n yàtọ̀ sí èmi ọlọ́run ọba ní èèyàn ni ní igi ni ní òkúta ni gbogbo ohun tẹ́ ti ń sìn tó yàtọ̀ sí èmi ọlọ́run ẹ wá gbọ́ àpèjúwe tí a fi lélẹ̀ yìí kẹ́ ẹ dẹ́ ti sí dáadáa kẹ́ ẹ gbọ́ àbọ̀yé ẹ̀ òun ni fastami ńlá ẹ gbọ́ yé ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ òun ni innal ladhina tad'una min dunillah gbogbo ohunkóhun tẹ́ ń sìn yàtọ̀ sémi ọlọ́run gbogbo ohunkóhun tẹ́ ń sìn ní ère ní òrìṣà ní igi ní ọ̀pẹ ní gbogbo nǹkan tẹ́ ń fi ń sìn tẹ́ ń fi ẹ̀sìn mi fi sìn ẹ̀sìn tó yẹ kẹ́ ẹ fi sìn èmi tó pé òun lẹ fi ń sìn tẹ́ ń sìn tẹ́ ń pè ní ọlọ́run tẹ́ ẹ̀ darí ẹ̀sìn yín ẹ̀ darí gbogbo ìdá ọpẹ́ fún èmi ọlọ́run látara ẹ̀sìn tẹ́ ń sìn ẹ̀ darí ẹ̀ sọ́dọ̀ mi àwọn nǹkan yín lẹ fi ń sìn ó ní mo gbé nǹkan méjì sílẹ̀ tí mo fi kó àwọn òrìṣà ni àti àwọn tẹ́ǹsì ni mo fi kó wọn lágara nǹkan méjì ń bẹ tí wọn ò lè ṣe nǹkan pọ̀ tí wọn ò lè ṣe gẹ́gẹ́ bí ìjẹ́ ọlọ́run tó yẹ pé òdodo ọlọ́run ni wọ́n nǹkan méjì tó yẹpẹrẹ tí wọn ò lè ṣe tá a fi mọ̀ pé wọ́n yìí ṣe ọlọ́run ẹ̀gbọ́ ó ní alákọ̀ọ́kọ́ àwọn òrìṣà yìí tẹ́ ń sìn àwọn ọlọ́run tẹ́ ń pè yìí tẹ́ ń pè wọn lọ́lọ́run àwọn nǹkan míì tẹ́ fi ń porúkọ tẹ́ ń porúkọ tẹ́ ń pè wọn ní ọlọ́run tẹ́ ń sìn ó ní iná lẹ́dí iná tàdí òun náà hù iná lẹ́dí iná tàdí òun náà mi dùn nílá ihun tí ẹ̀ ń pè yìí tó yàtọ̀ sí èmi tẹ́ ń sìn tó yàtọ̀ sí èmi yìí àkọ́kọ́ ohun tí wọn ò lè ṣe tẹ́ fi mọ̀ pé wọ́n ń ṣe ọlọ́run láyìn yàlókò òdòbáàbà wàhálà wíṣítàmà ńlá ohun tó fi kéré jù nínú ẹ̀dá ọlọ́run tó fi yẹpẹrẹ jù nínú ẹ̀dá ọlọ́run tó fi lẹ jù nínú ẹ̀dá ọlọ́run wọn ò lè dá wọn ò lè dá wọn ò lè ṣẹ̀dá ẹ̀ nígbà tó ti jẹ́ pé ọlọ́run bá yín ni wọ́n àwọn olúwa yín àwọn lẹ́ ń sìn àwọn olúwa yín tẹ̀ ń sìn sì gbọ́dọ̀ dá nǹkan èyí tó fi ń kéré jù nínú ẹ̀dá tèmi dá tó fi ń yẹpẹrẹ jù tí ò jámọ́ kankan jù tó fi ń lẹ jù àwọn òrìṣà yín ò lè dá láyìn yakhluqu dhubaba wọn ò lè dá eṣinṣin wọn ò lè dá eṣinṣin tó fi ń lẹ jù tó yẹ pé kódà nínú oòrùn ló ti wáyé ó wáyé láti inú oòrùn ẹ̀gbin ni ẹ̀gbin ni inú ẹ̀gbin ló ti wá ó sì kéré nínú ẹ̀dá ọlọ́run ó tún lẹ nínú ẹ̀dá ọlọ́run bó ṣe lẹ tó bó ṣe yẹpẹrẹ tó nínú ẹ̀dá ọlọ́run yẹn tó jẹ́ sí pé ó lẹ́ẹ̀sì fẹ́mi ọlọ́run bá láti dá àwọn òrìṣà yìí ò lè dá wọn ò lè ṣẹ̀dá wọn ìyẹn ni àkọ́kọ́ ohun tẹ́ ẹ̀ lè ṣe tí mo fi kó yín lágara láyìn yàtọ̀ lóko odò bàbá wàhálà òyìnbó ìṣítàmọ̀ òun là kódà kọjá sí pé ọ̀kan fún ẹ nínú àwọn òrìṣà yìí àbí nínú àwọn ère yìí àbí nínú àwọn tẹ́ǹsì yìí ọ̀kan fún ẹ kó dá dúró kóun fẹ́ da kò lè da kódà kí wọ́n tún wá ran wọn lọ́wọ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n fi ọgbọ́n fi ṣọgbọ́n kí wọ́n fi ète kí wọ́n pa ète wọn pọ̀ ala hadhihil khaliko láti lè dá ẹ̀dá yìí tí ń jẹ́ ìṣinṣin tí wọ́n bá fọwọ́ fi kún ọwọ́ fi ara fi kún ara pera wọn jọ wípé àwọn fẹ́ ṣẹ̀dá ìṣinṣin wọn ò tó bẹ́ẹ̀ ká ń bètèlé ká sọ pé ọ̀kan ṣo nínú wọn ló fẹ́ dá wọn ò lè dá lápapọ̀ dépò pé ẹnìkan ọ̀kan nínú wọn yóò wá rí dá ìyẹn ni agara àkọ́kọ́ lílẹ̀ tẹ́ fi mọ̀ pé àwọn ohun tẹ́ ń sìn yàtọ̀ sí ọlọ́run wọn lẹ̀ èmi ọlọ́run bá máa ń dẹ̀dá adẹ́dá lèmi kò sí ohun tó tì mí láti dá kò sí ohun tí ì lè dá yakhluqu ma yasha èyí tó bá wù mí ní ẹ̀dá mọ́ dá àwọn òrìṣà tíyìn wọn ò lè dẹ́dá kan èyí tó kéré jù nínú ẹ̀dá mi wọn ò lè dá náà ni inú ẹ̀ náà ni eṣinṣin ẹlẹ́ẹ̀kejì wá in yaslubuhumu dhubabu shay'a tí eṣinṣin yìí bá tún gbé nǹkan lára òrìṣà náà àwọn nǹkan tẹ̀ ń sìn yìí tó ṣinṣin bá gbé nǹkan lára wọn nínú àwọn tẹ́ fi ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ ni nínú nǹkan tí ẹ fi pa wọ́n ni tẹ́ fi pa wọ́n lára ni tẹ́ ṣinṣin bá ṣèṣì gbé nǹkan tó bá fẹnu gbé nǹkan àbọ̀ fọwọ́ gbé nǹkan nínú àwọn nǹkan yìí tí ẹ fi pa wọ́n lára àwọn òrìṣà yóò máa wò wọ́n níran ni wọn ò lè gba nǹkan náà padà ní nǹkan tẹ́ rò pé ó wúlò fáwọn òrìṣà yìí tẹ́ ẹ fi kù wọ́n lára tí ń bẹ lan yaslubuhum wa in yaslubuhum dhubara shay'an la yastanqidhuhu minhu wọn ò lè gbà á padà lọ́wọ́ eṣinṣin wọn ò lágbára àti gba nǹkan òun padà lọ́dọ̀ eṣinṣin tí eṣin bá gbé nǹkan lára wọn agara ìkejì ni ìyẹn ẹni tẹ́ ẹ bá pè lọ́lọ́run nínú àwọn òrìṣà yín tẹ́ ẹ mọ̀ pé alágbára ni ó lè ṣe gbogbo nǹkan èyí tó fi ń kéré jù nínú tó lè ṣe ni pé tá a bá gba nǹkan lọ́dọ̀ ẹ̀ kó gbà padà kò lè gbà padà ibi tó wà náà ni ó máa wà kò ní kankan láti ṣe kò nágbára kan láti ṣe kò ní kò ní kankan tó fẹ́ ṣe nípa nǹkan tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run wa ń ṣàlàyé ipe dọ́hùn fatọ́ọ̀lìbù wàlmọ́tòlòbù eṣinṣin bó ṣe lẹ tó irun tó lẹ ni eṣinṣin lẹ bákan náà òrìṣà yín lẹ òrìṣà yín wá lẹ ju eṣinṣin tó lẹ lọ nínú àwọn ẹ̀dá tèmi ń fi hàn pé òrìṣà yín yóò jámọ́ kankan lópin ìgbà tó já sí pé eṣinṣin tí yóò jámọ́ kankan tó yẹpẹrẹ ni tó lẹ ni ẹ lè da tó bá sì tó gbé nǹkan nínú àwọn lára àwọn òrìṣà yìí àwọn òrìṣà yìí lè gbà padà ǹjẹ́ òrìṣà náà fi hàn lẹ ju eṣinṣin lọ kò jámọ́ kankan ẹni yẹpẹrẹ ni kò wúlò fún kankan dọ́hùn fatọ́ọ̀lìb àtòrìṣà àti gbogbo wọn ẹni lílẹ ni wọn ohun lílẹ ni wọn ohun lágbára kan bákan náà dọ́hùn fatọ́ libu alimatrub ẹ̀yin tẹ́ ẹ wá ń sìn àtọ̀hún tẹ́ ń sìn ẹ̀yin tẹ́ ń sìn wọn gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀ṣẹbọ ẹ̀yin tẹ́ ń wó orogún fún ọlọ́run látara àwọn nǹkan wọ̀nyí ẹni ilẹ̀ ni ẹ̀yin náà ẹ̀ lágbára kan ẹ̀ lè ṣe nǹkan kan bákan náà òrìṣà gan gan gan tẹ́ ń sìn tẹ́ ń pè ní ọlọ́run tẹ́ fi ń wí ọlọ́run tẹ́ ń gbé agbára fún un tí ẹni ó lágbára láti ṣe ní tọ́lọ́run lè ṣe tẹ́ ń fún ní orúkọ tí yóò lè jẹ́ orúkọ tí iṣẹ́ tí yóò lè ṣe orúkọ ẹ̀ lẹ́ ń pè àtòun náà àtẹ̀yìn náà nǹkan kan náà ní ẹlẹ́ ẹ̀ wúlò ẹ̀ yẹpẹrẹ kò sí agbára kan fún yín dọ́kun fa wálé mọ́tòló ǹjẹ́ àpèjúwe yìí ó ń fi lélẹ̀ fún wa pé àwọn òrìṣà àti gbogbo nǹkan mìíràn tí ẹ̀dá ń sìn tí ń pè ní ọlọ́run ba kò lè mú un débì kan kò lè jẹ́ kó rí àǹfààní kan kò lè ṣe àǹfààní kan fún bẹ́ẹ̀ sì ni kò lè fi ìnira kankan kò lè ṣe àǹfààní kan fún rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò lè fi ìnira kankan kó fi kanra ẹ̀ ń fi ń jẹ́ sí pé kí ló lè wá fà nígbà tọ́rọ̀ rí báwọn tó jẹ́ sí pé ẹ̀yin tí ẹ̀ ń sin nǹkan míì ṣé kò á sí ọpọlọ fún yín kò sí làákàyè fún yín kò sí òye fún yín tẹ́ fi jáwọ́ nínú ohun tẹ́ ń ṣe pé kò sí ọ̀nà ń kí ló lè mú ìyẹn wá fún yín kí ló lè fa sábàbí pé kẹ́ máa wá sin àwọn nǹkan wọ̀nyí tẹ̀sí mọ̀ pé kò lè ṣe àwọn láǹfààní kan kò sì lè fi ìnira kan kà wọ́n. dọ́hùn fatọ́ọ̀lì wàlìmọ̀tìlò jẹ́ èyí tó dáa fún yín bẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tọ́lọ́mọba ń pè wá sí díẹ̀ àti àkíyèsí tí ń pè wá sí díẹ̀ èyí tó dáa fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ irú ẹ̀yin tẹ́ ń sinun tí ò dáa tẹ́ ń sinun tí ò ní agbára tẹ́ ń sinun tí ò jámọ́ kankan tẹ́ ń sinun tó jásí pé ẹ̀dá lòun náà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tí ò lè gbé yín èyí tó dá ń bẹ̀ ni pé kẹ́ ẹ ju ọwọ́ lẹ̀ fún ọlọ́run fún ẹ̀sìn ọlọ́run kẹ́ ẹ gbàtọ́ ọlọ́run kẹ́ ẹ ju ẹ̀sìn àwọn nǹkan wọ̀nyí lẹ̀ kò sí àǹfààní kan bẹ̀ kódà orí ibu ni fún yín láyé yín orí ibu ni fún yín ní gbangba alikiyama ọlọ́run bàbá tí ọlọ́run rẹ̀ ga ó wá ń tẹ̀síwájú ó wá ní inna Allaha ó ní ma qadarullaha haqqa qadri ma qaddarullaha haqqa qadrihi dájúdájú àwọn tí ń ṣiṣẹ́ yìí àwọn tí ń sin nǹkan mìíràn yàtọ̀ sí ọlọ́run pẹ̀lú àpèjúwe tá a fi lélẹ̀ yìí a rí mọ̀ pé wọn ò fún ọlọ́run ba ní ipò tó ní wọn ò pàtàkì ọlọ́run gẹ́gẹ́ bó ṣe yẹ kí ẹrú kó pàtàkì ẹ̀ wọn ò gbé ọlọ́run ba sí àyè tó yẹ ẹ́ wọn ò fún ọlọ́run bá ní ìwọ̀ tó ní lọ́dọ̀ ẹrú tó yẹ kẹrú kó fún ọba ẹ̀ mọ́ kọ́darù lọ́ha akọ̀kọ̀dìrì torí pé nígbà tí wọ́n ń fi ọlọ́run bá fi wé àwọn òrìṣà kan tí òun lágbára kan tó lẹ tó yẹpẹrẹ tí ò lè dá kankan tó jẹ́ sí pé ọlọ́run bá náà ló dá wọn irú àwọn tó bá ń ṣe báyìí tí ń sin nǹkan mìíràn yàtọ̀ sí ọlọ́run wọn ò gbé ọlọ́run sí wọn ò fún ọlọ́run ní ẹ̀tọ́ ẹ̀ wọn ò pàtàkì ọba wọn wọn ò bàbàrà ọba wọn wọn ò fún un ní ìwọ ẹ̀ wọn ò sì fún un lẹ́tọ̀ọ́ ẹ̀ mọ́ kọ́dàrú lọ́ha ha kọ́kọ́dìrì lópin ìgbà tẹ́ bá ti ń fi ọlọ́run bá fi wé nǹkan mìíràn tẹ́ ń pa á pọ̀ mọ́ nǹkan mìíràn níbi ìjọsìn tó sì ń sọ fún wa wípé laysa kamithlihi shay'un wa huwa sami'ul basir ọba tí yóò jọ nǹkan kan kò nẹ́lẹ́gbẹ́ kò ní ọgbà kò ní aláfiwé kò ní aláfijọ a lè fi ọlọ́run bá fi wé nǹkan kan a lè fi jọ nǹkan kan ọba tó ní agbára lórí gbogbo nǹkan ọba yìí lẹ wá mú lẹ́wà pati lẹ́wà ń sin ohun tí yóò tó ọlọ́run tó jẹ́ pé nínú ẹ̀dá ọlọ́run ọba náà ni ohun tí yóò kí yóò kí yóò dé kí yóò kò tẹ̀ yẹ ká fi ṣàpèwí ká fi ṣe àpèjúwe fún ọlọ́run ohun tí yóò jọ ọlọ́run tí yóò lè ṣe ohun kankan nínú iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe ẹ pàtàkì ọlọ́run bọ̀ ọlọ́run bá yín o ẹ yẹpẹrẹ ọba náà ẹ yẹ̀yẹ́ ọba náà ẹnìkan ò sì lè yẹ̀yẹ́ ọba ẹni tó bá ti ń yẹ̀yẹ́ ọlọ́run ọba òun ní yẹ̀yẹ́ ara ẹ̀ ẹni tí o bá pàtàkì ọlọ́run òun ni o pàtàkì ara ẹ ọlọ́run sì ní pàtàkì ẹ yóò padà jìyà gbẹ̀yìn ni má ha lọ́ha hakọ̀kọ́dìrìhì lópin ìgbà tí ẹ bá ti ń pa nǹkan mìíràn pọ̀ mọ́ ọlọ́run àbí tẹ bá ti ń sin ohun tó yàtọ̀ sí ọlọ́run ẹ mọ̀ pé ẹ ti pa ọlọ́run bá bá níwọ̀ ẹ ọlọ́run bá sì bá ní bójú náà lọ́jọ́ kìyàmù ọlọ́run ẹ̀ ń papọ̀ mọ́ mi tẹ́ ẹ fi ń sìn mí mo yàtọ̀ sí àwọn tẹ́ ń sìn tẹ́ ń pè ní ọlọ́run níbi agbára tí mo ní agbára dídá ẹ̀dá èmi ń dá ẹ̀dá kò sí ohun tí ń lè dá àwọn òrìṣà yín tẹ́ ń sìn àwọn ọlọ́run yín tẹ́ ń pè wọn ò ní agbára kan láti ṣe nǹkan níbi dídá ẹ̀dá wọn ò lágbára àti dá ẹ̀dá wọn ò sì lágbára àti jí ẹ̀dá tó bá ti kú wọn ò sì lágbára àti gba nǹkan padà lọ́dọ̀ ẹ̀dá tó gba nǹkan lọ́dọ̀ wọn àwọn òrìṣà yóò lè gbà. innallaha laqawiyyun aziz ọba yín ọba tó yẹ kẹ́sìn ọba alágbára ni ó ní agbára tó yí ọba tó wọ́n jù ni ọba tí ọjà sí pé ìròyìn ẹ̀ ó tayọ gbogbo ìròyìn tẹ́ fi ń ròyìn àwọn òrìṣà yín ó tayọ gbogbo àwọn ìròyìn burúkú tẹ́ fi ń pe ọlọ́run ọba náà mma kúrò gbogbo àwọn òròyìn yẹn ọba náà náà ló yẹ ọba yìí ló yẹ kẹ́ gbà fún ọba yìí ló yẹ ọba yìí ló yẹ kí ọba yìí náà ló yẹ kí ẹ ọba tó dá yín tó gbogbo àgbáláyé ọba náà ni ọba tí ó san yín ṣe ọlọ́run bá wa tí ga fún wa ìpè ohun tọ́lọ́run bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè kò lè gbà lọ kò sẹ́ni tó lè gbà lọ́dọ̀ ọlọ́run pé kó má ṣe ohun tó lọ́wọ́ tí ì ṣe tán àti ṣe kò sẹ́nìkan tí ó lè ṣe nǹkan ọ̀hún ohun tí ń jẹ́ al-aziz nìyẹn àwọn òrìṣà tí bí wọ́n bá gba nǹkan lọ́dọ̀ òrìṣà òrìṣà ò nágbára àti gbà padà òrìṣà ò lè fún yín ní nǹkan kan kò sì lè gba nǹkan kan lọ́dọ̀ yín kò lè kó àǹfààní kan bá yín bákan náà kò sì lè kó ìnira kan bá yín ṣùgbọ́n ọlọ́run bàbá tí ọlọ́run ga ó ní agbára àti jẹ ẹrú níyà ohun tó bá ṣe náà ni ó ṣe ohun tọ́lọ́run bá ò bá ṣe tán àti ṣe kò sẹ́ni tó lè ṣe lórí bẹ́ẹ̀ ọba yìí náà ni ọ̀tọ̀ kí ẹrú kó sìn láyé gbogbo ohun tẹ́rú sìn tó yàtọ̀ sí ọlọ́run bá òfò ni àdánù ni ìranù ni ìyà ni fún ẹrú náà láyé ń bí àti ní ọ̀làlùkìyàmọ̀ ọlọ́run bàbá tí ọlọ́run ga nínú súra yìí ó tún wá tẹ̀síwájú pé allahu yastofi minal malaikati rusula wa minan nas allahu yastofi minal malaikati rusulan wa minan nas inna allaha sami'un basir ọlọ́run bàbá tí ọlọ́run ga ó pààyàn tì ó tún wá ń fèsì ọ̀rọ̀ míì ní ọ̀rọ̀ tó jásí pé ó ń takò lákàyè àwọn aláìgbàgbọ́ àwọn tó jásí pé wọ́n lòdì sí ọ̀rọ̀ ọlọ́run nígbà tí wọ́n ń takò ṣíṣẹ̀ṣà ọlọ́run tó ṣà tí ń ṣà àwọn òjíṣẹ́ tí ń ṣà àwọn apá kan náà ẹ̀dá ẹ̀ lẹ́ṣà tí ń sọ wọ́n di òjíṣẹ́ ó tako ọ̀rọ̀ wọn lẹ́ni tí fún fèsì báyìí ń fún àwọn tí ó ń tako làákàyè wọn àwọn tí ń tako wípé ọlọ́run kò lè ní òjíṣẹ́ nínú àwọn ẹ̀dá ẹ̀ báwo ló ṣe lè jẹ́ bọ́ọ̀ ló ṣe lè ṣeé ṣe ká pe ọká pèpọ̀ ọlọ́run ọba yóò máa wá rìn nìkan níṣẹ́ náà ẹ̀dá tó dá pé kò lè ṣeé ṣe kò lè rí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ọwá ń fún wọn lésì pé ọ̀rọ̀ rí báwọn Allahu yastafi minal malaikati rusula èmi ọlọ́run máa máa ṣa ẹ̀ṣà ẹni tó bá wù mí máa máa ṣa ẹ̀ṣà ẹni tó bá wù mí máa máa ṣa mi nínú àwọn màláíkà máa máa ṣa ẹni tó bá wù mí lẹ́ṣà gẹ́gẹ́ bó ṣe ṣa malaika Jibril aleyhi salatu wasalam bó ṣe ṣa lẹ́ṣà tó ṣe ní òjíṣẹ́ sí àwọn ànábì rẹ̀ wàmínà nas bó ṣe ń ṣa ẹ̀ṣà nínú àwọn malaika tí ń sọ wọ́n di òjíṣẹ́ ìránṣẹ́ rẹ̀ sí àwọn irú ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run bákan náà ni ọlọ́run bá ń ṣà nínú àwọn èèyàn ní ń ṣà wọ́n lẹ́ṣà ń ṣẹ̀ṣà nínú àwọn èèyàn ń ṣà ẹ̀ṣà láàrin àwọn èèyàn ń sọ wọ́n di òjíṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣa anabi nuh alayhi salatu wasalam àti anabi ibrahim àti anabi musa àti isa àti anabi muhammad sallallahu alayhi wa sallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn anabi ọlọ́run tọ́lọ́run sa àwọn lẹ́ṣà tó ṣe wọ́n ní òjíṣẹ́ kí á ní ohun tó tóbi ń bẹ kí ni ohun tó jẹ́ ìyanu ń bẹ ebe kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó ṣẹ̀ṣà ẹni tó bá wù nínú àwọn ẹ̀dá ẹ̀ yálà nínú àwọn màlẹ́kà àbí yálà nínú àwọn èèyàn kò sí ohun tó burú ń bẹ òun lòun dá wọn lòun mọ̀ wọ́n lòun mọ̀ wọ́n lòun mọ̀ ohun tí wọ́n lè ṣe àti ohun tó lè ṣe wọ́n òun mọ̀ wá wọn òun mọ̀ wájú wọn ó sì mẹ̀yìn wọn kí ni ohun tí ó jẹ́ ìyanu ń bẹ kọ́ má bọ̀ kọ́ má takò làákàyè yín ipe mi ọlọ́mọba mi ò ní òjíṣẹ́ nínú àwọn ẹ̀dá tí mo dá nínú èèyàn ni àbí nínú àwọn àwọn màlẹ́kà allahu yastafi minal malaikati rusula wa minan nas ọlọ́run ọba ọba tí máa ń ṣe ẹni tó bá wù lẹ́ṣà ni nínú àwọn màlẹ́kà ni àti àwọn èèyàn tí ó sì sọ wọ́n di òjíṣẹ́ ó ní inna Allaha sami'un basir gbogbo ohun tí àwọn ènìyàn ń sọ gbogbo ohun tá a bá ń sọ lọ́rọ̀ tó dáa ni àti èyí tó burú lọ́rọ̀ ni èyí tá a fi ń yin Ọlọ́run bá ni èyí tá a fi ní àfi ń kan Ọlọ́run bá lábùkù ni gbogbo ìròyìn tó tọ́ kẹ́rú kó fi yin ọlọ́run ní ìròyìn dáadáa ọlọ́run bá ní òun gbọ́ gbogbo ìròyìn àti ìṣesí tẹ́rú fi ń ròyìn ọlọ́run bá ní ìròyìn tí ò dáa ọlọ́run bá ní òun mọ̀ èyí tó hàn àtèyí tó pamọ́ òun mọ̀ ọlọ́run bá ní inna Allaha sami'un bóun ṣe mọ̀ bóun ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ tá à ń sọ bákan náà ni òun rí gbogbo iṣẹ́ tá à ń ṣe basirun bi ahwal ibad òun sì rí gbogbo ṣe sí ohun tó ń ṣẹlẹ̀ ní sámà àti ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ kò sí kan tó pamọ́ sí òun àti wá ṣe ẹ̀ṣà ẹni tó bá wò òun nínú àwọn ẹ̀dá òun nínú àwọn màlẹ́kà òun nínú àwọn èèyàn òun òun lọ́ba tí ó ní mọ̀ nípa ẹ̀ òun lọ́ba tó sì ríran rí ohun tó yẹ fẹ́ni tó yẹ òun lọ́ba gbogbo gbà òun lọ́ba gbogbo ẹ̀dá òun lọ́ba gbogbo ohunkóhun òun ló sì lè ṣe ohunkóhun nígbàkigbà fẹ́ni tó bá wù ló sì ṣe ẹni tó bá wù lẹ́ṣà ọlọ́ba ní òun lòun tó bẹ́ẹ̀ inna Allaha sami'un basir. ǹjẹ́ nígbà táwọn àwọn aláìgbọ́lọ́wọ́n bá gbọ́ tí wọ́n ń sọ fọ́lọ́hún pé aba asallahu bashiran rasula aba asallahu bashiran rasula nígbà tí wọ́n rí àwọn ànábì Ọlọ́run tó jẹ́ èèyàn ni wọ́n táwọn ànábì ọlọ́run jíṣẹ́ fún ọ pé ọlọ́run rán mi sí ọlọ́run rán mi sí wọn ni àá èèmọ̀ níbo lẹ̀dá ó ti ẹ̀dá èèyàn lásánlàsàn níbo ni ó ti pàdé ọlọ́run tọ́lọ́run wá sọ ọ́ di òjíṣẹ́ gẹ́gẹ́ bí ohun tó pọ̀ nù àkùrá ní àwọn àyà táwọn gèfèrí maka tí wọ́n fi ń wọ́n fi ń wọ́n fi ń wọ́n fi ń wọ́n fi ń wọ́n sọ sí ànábì Muhammad lára tí wọ́n sọ fáwọn èèyàn pé níbo lẹ ti gbọ́ tọ́lọ́run wá rán òjíṣẹ́ tí wọ́n á jẹ́ pé gbàtọ́ fẹ́ rán òjíṣẹ́ wípé inú àwọn èèyàn ní ọ̀ràn níṣẹ́ kò lè kò possible kò ṣeé ṣe wọ́n sọ gbólóhùn yẹn láì mọ̀ yegba èèmọ̀ tí ẹ ní o abba asalahu bashara rasula ṣọṣọṣọ abalaka ìmú tá a sọ pé ọlọ́run ba níbo ló ti ráyè tó réyàn tí wàá sọ di òjíṣẹ́ bákan náà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa pé ọlọ́run ba ò lè ṣẹ̀ṣà ẹnìkan nínú àwọn ẹ̀dá ẹ̀ kó sọ di òjíṣẹ́ wọ́n máa ti sọ pé a unzila alayhi dhikru min baynina èèmọ̀ tí ẹ ní o bí ibi táwa ti pa bá a ṣe bá a ṣe pọ̀ tó ìtọ́jẹ́ èèyàn ni wá bá a tún ṣe ní ọlá tó a ṣe ńlá tó ta ní ọlá jùlọ ta níbò jùlọ ṣóun náà ni ọlọ́run bá yóò wá rí inú àsọ di ẹni tí ọlọ́run fi alukurani sí ọ̀dọ̀ ẹ̀ tí ó fi alukurani náà ṣe sí bí kò máa fi jíṣẹ́ fihàn ọlọ́run bá fún ọ lẹ́sìn látara gbólóhùn pé inna allaha yastafi minal malaikati inna allaha yastafi inna allaha yastafi minal malaikati rusulan wa minan inna allaha sami'un basir gbogbo ohun tẹ́ ń sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ sí ànábì lára sáwọn èèyàn lára sáwọn sóhun ọlọ́run pàápàá gan alára lára ohun tẹ́ ń sọ sí wa lára inna Allaha sami'un basir mo gbọ́ mo sì ríra mo sì rí gbogbo yín ọlọ́run ń fún ọ lésì bẹ́ẹ̀ adẹ́ndúró ní ibi ìná káàlè tún gbé nínú pèlè kejì barakallahu li wa fil Qur'an al-azim Assalamu alaikum warahmatullahi wabarakatuh ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV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 nípa súnà. alhamdulilayi rabbil alamin thumma salatu wa salam ala rasulihi amin wa ala alihi wa sahbihi ajma'in. ní orí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ nípa èsì tí ọlọ́run bá ó fi fún àwọn alátakò tí wọ́n tako iṣẹ́ ọlọ́run tí wọ́n sì tako ara ọlọ́run tí wọ́n ń tako ètò ọlọ́run nípa pé ọlọ́run bá ò lè fi èèyàn ránṣẹ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ kò sì lè ṣẹ̀ṣà nínú àwọn ẹ̀dá ẹ̀ kó sọ wọn di òjíṣẹ́ ọlọ́run á fún wọn lésì pé gbogbo ohun tẹ́ ń sọ ni ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ kò sọ̀nà ń bẹ̀ èmi ọlọ́run bá náà ni mò ń ṣà ẹni tó bá wù mí lẹ́ṣà nínú àwọn màlẹ́kà àti àwọn ènìyàn tí mò ń sọ wọn di òjíṣẹ́ sí àwọn èèyàn sí àwọn òjíṣẹ́ àwọn màlẹ́kà mò ń rán wọn sáwọn òjíṣẹ́ mo sì ń rán àwọn òjíṣẹ́ tó jẹ́ àwọn èèyàn mò ń rán wọn sáwọn ẹlẹgbẹ́ wọn náà èèyàn èmi mo tó bẹ̀ gbogbo ohun tẹ́ ń sọ ní àwọn ohun tí ò da ní ọ̀rọ̀kọ́rọ̀ gbogbo ẹ̀ náà ni mo gbọ́ mo mọ̀ mo sì rí yín ọlọ́run wa ń tẹ̀síwájú ó ní ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ya'lamu ma bayna aydihim wa ma khalfahum àwọn tí mo sọ di òjíṣẹ́ yìí nínú àwọn màlẹ́kà àti àwọn èèyàn tí mo sọ di òjíṣẹ́ mo mọ̀ wọ́n èmi ni mo dá wọn mo mọ ohun tí wọ́n lè ṣe mo mọ ohun tí wọ́n ti ṣe sẹ́yìn mo sì mọ ohun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo sì mọ ohun tí wọ́n máa wá padà ṣe ìwà tí wọ́n ti hù lẹ́yìn látẹ̀yìn wákà tó sọ wọ́n dànù bì mo mọ̀ ọ́ wọn torí èmi mo dá wọn ìwà tí wọ́n tún máa wá hù àti àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún wọn àti àwọn ìṣesí wọn ìgbésẹ̀ wọn ìlòsí wọn gbogbo ẹ̀ pátá ni mo mọ̀ tí bá wá ṣàwọn ẹlẹ́ṣà pé kí wọ́n jó ṣiṣẹ́ èmi mo mọ̀ wọn mo dá wọn mo sì mọ wọn èmi ni mo mọ wọn mo dá wọn mo sì ṣe dá wọn mo mọ ohun tí wọ́n jẹ́ mo sì mọ̀ pé àwọn ni àwọn ni ìjẹ́ òjíṣẹ́ ni ìṣẹ̀ṣà wọn ní òjíṣẹ́ ni àwọn ló tọ́ sí yálà máa báyìí ní àìdíhìn wa máa kálífà hùn èmi mọ̀ wọ́n dáadáa jù yín lọ èmi náà mo sì rí pé àwọn ló tọ́ sí ọ wá ní wa ilallahi turija al-umur wa ilallahi turija al-umur ọ̀rọ̀ sí lọ́dọ̀ gbogbo ètò pátá ọ̀dọ̀ ọlọ́run ló wà ká ṣa ẹ̀ṣà allahu ya'lam haisu yaj'al risalata ká ṣa ẹ̀ṣà ìjẹ́ òjíṣẹ́ ká gbé iṣẹ́ síbi tó tọ́ sí èmi ọlọ́ba ni mo ní ká ṣe ẹni tó bá wù lẹ́ṣà fún ihun tó bá wù wá ní iṣẹ́ àwa ọlọ́run bala ní gbogbo ètò ẹ̀dá láyé ìgbòkègbodò ẹ̀dá láyé èmi ọlọ́run ba ọ̀dọ̀ mi ló wà gbogbo bẹ́tò ayé ṣe ń lọ bẹ́tò alikiyama ó ṣe máa lọ bẹ́tò ẹ̀dá ṣe ń lọ gbogbo ohun tọ́lọ́run bá gbé kalẹ̀ ní ètò láyé ni àti alikiyama kò sẹ́nìkan tó lè yí padà èmi ọlọ́run bá ọba tó gbangban ọ̀dọ̀ mi náà ni gbogbo ẹ̀ ọ̀dọ̀ mi ní bẹ̀ yálà máa bayna aydihim wa ma khalfahum wa ilallahi turja'ul umur ǹjẹ́ kí ló lè mú àwọn kèfèrí tí wọ́n máa tako iṣẹ́ ọlọ́run bí ìbá ṣe pé àìmọ̀kan wọn àti òǹgọ̀ wọn àti àìnímọ̀ wọn òun ni ó máa bá mú wọn sọ àwọn gbólóhùn pé ǹjọ́ possible kéèyàn máa jẹ́ òjíṣẹ́ fún ọlọ́run ǹjọ́ possible kéèyàn lásánlàsàn kọ́ ọlọ́run kó sọ pé ọlọ́run náà òun níṣẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní ó possible torí òun lòún dá wọn òun lòún sì ń ṣẹ̀ṣà ẹni tó bá wù òun nínú ẹ̀dá tóun dá lòún sọ wọn di ohun tó bá wù òun nínú àwọn ara tí tóun ní lọ́dọ̀ àti iṣẹ́ tóun bá fẹ́ ṣe inú ètò tóun ni ìyẹn ò sí lọ́wọ́ wọn. ǹjẹ́ lórí báyìí ọlọ́run bá ọba tí ọlá rẹ̀ ga ń fi yé wa pé kò sí àtakò ń bẹ̀ wọn àtakò sí nínú ètò ọlọ́run àti ohun tí ọlọ́run bá bá ṣe tán láti ṣe. ǹjẹ́ nínú àwọn àǹfààní tí aya láti méjì lé ní àádọ́rin lọ ibi tá a kà á dé ní aya mẹ́rìndínní ọgọ́rin tá a dúró ní ibẹ̀ yẹn ibi tá a bá aya yẹn dé ọlọ́run fi ń ṣàlàyé fún wa pé ó dáa púpọ̀ kí èèyàn máa fi àpèjúwe tó dáa lélẹ̀ láti lè fi láti lè gbé ìtumọ̀ ohun tó bá pamọ́ láti gbé ìtumọ̀ náà súnmọ́ àwọn ọpọlọ gbogbo ohun tí ọpọlọ takò gbogbo ohun tí a bá rí pé kò bójú mu àbí nǹkan tá a bá fẹ́ tí ò yé tá a fẹ́ kó yé ohun tó sọnù sí ni tá a fẹ́ mọ̀ ọlọ́ba ni ó dáa púpọ̀ a máa ń pọ̀ òwe nígbà míì láti lè fi gbé àlàyé ọ̀rọ̀ ká fi fi yé ẹni tọ́rọ̀ òye gẹ́gẹ́ bọ́lá ṣe fi àpèjúwe eṣinṣin lásánlàsàn pẹ̀lú àwọn òrìṣà tí wọ́n ń sìn pé nǹkan méjì tọ́lẹ̀ ni tó já sí pé agbára wọn ọlẹ̀ níbi agbára ọlọ́run ba wọn ò sì lè ṣe kankan bákan náà nínú àwọn àǹfààní tí àyà ń fún wa pé ọlọ́run bá ń fi hàn wá pé gbogbo ohun tí ń jẹ́ ìwó orogún fọlọ́run ànú ni àìdáa ni kò sọ́nà ń bẹ̀ ìparun ni fún ẹrú tí bá ń wórogún fọlọ́hún bákan náà àyà yìí fi ń hàn wá àbá àwọn àyà yìí nínú àwọn àyà náà fi ń hàn wá pé àwọn tí ń sin nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ba wọn ò gbé ọlọ́run ba sípò tó yẹ wọn ò mórírì iṣẹ́ ọlọ́run ba lára wọn wọn ò pàtàkì ọlọ́run ba wọn ò bàbàrà ọlọ́run wọn ò sin ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọba náà kọ́ ni wọ́n ń sìn nǹkan míì tí ò tọ́lọ́run tọ́lọ́run bá dá ni wọ́n ń sìn èyí ń jẹ́ àbùkù lára wọn kì í ṣe lára ọlọ́run bákan náà ọlọ́run bàbá tí ọlọ́run ga ń fi ẹsẹ̀ iṣẹ́ ń fi ń rinlẹ̀ pé kò sẹ́ni tí òun lè rán níṣẹ́ kò sẹ́nìkan tí òun lè yọ̀ láyò tí òun lè yàn ní àyò ní òjíṣẹ́ ibi kó máa jẹ́ òjíṣẹ́ láàrin òun sí àwọn ànábì ni àbí òjíṣẹ́ láàrin èèyàn sí àwa èèyàn ni pé ohun tó rọrùn ni òun lòun dá wa òun lòun sì mọ̀ wa bákan náà ọba náà ń fi hàn pé gbogbo ìròyìn tó pé ní ìròyìn ìṣẹ̀dá ọlọ́run lónìí kádà ẹ̀dá ọlọ́run ọba lónìí gbogbo nǹkan tó sí pé a fẹ́ gbà a fẹ́ fún ni ọlọ́run ọba lónìí òun ló lè gba òun lọ́rọ̀ ẹni òun náà ló sì fún ni òun ló lè fún ni nìkan irun tó bá fún yàn kò sẹ́ni tó lè gbà ohun tó bá sì kọ̀ pé òun fẹ́ fún yàn kò sẹ́ni kan tó lè fún yàn ó yàtọ̀ sí àwọn òrìṣà yìí àti àwọn àwọn ère àti gbogbo àwọn nǹkan tí ẹrú ń sìn tí wọn náà fà ní kan láti ṣe ẹ̀dá wọn ò lè fẹ́ dá nìkan wọn ò sì gba nǹkan lọ́dọ̀ ẹ̀dá wọn ò ní ìnira kan tí wọ́n lè fi kan yàn wọn ò sì ní àǹfààní kan tí wọ́n lè ṣe fẹ́ yàn ọba yìí ọba tó ń gbọ́rọ̀ ni ọba tó ń ríran ni ọba tó lè ṣe gbogbo ohunkóhun ni ǹjẹ́ lórí bẹ́ẹ̀ òun náà ló ní ìparí ọ̀rọ̀ gbogbo ètò ọwọ́ ìlú ti ń wá ọwọ́ ìnáà ni ó sì padà sí ọlọ́run wá tẹ̀síwájú nínú àyà tó tẹ̀lé ó ń ṣàlàyé fún wa pé yá ayuhalladhina amanu yá ayuhalladhina amanu irka'u wasjudu wa'budu rabbakum waf'alul khaira la'allakum tuflihun وجاهدوا في الله حق جهاده هو اشتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكونوا شهد لتكونوا شهداء على الناس أو ليك ليكون الرسول ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله huwa maulakum fani imal maula wa ni manasir lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ó sọ̀rọ̀ nípa àwọn gèfèrí àwọn òṣèbọ àwọn tí ń sin nǹkan mìíràn yàtọ̀ sí ọlọ́run tó sì ṣàlàyé nípa agbára tòun àti awu tòun níbi ṣíṣe ẹ̀ṣà ẹni tó bá wù òun nínú ẹ̀dá tòun pé kọjá òjíṣẹ́ ọlọ́run bá wa ń pe àwa mùmí ní òdodo ó wá ń bá wa wí ó ń pè wá lẹ́ni tí ó ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ń fòrò wa sí àwọn tó yẹ ká ṣe ń sọ fún wa pé yá ayọ́ alẹ́dí na amọ̀nù ẹ̀yin tí yín ẹ̀yin tẹ́ gbẹ ìmí ọlọ́run bá gbọ́ yàtọ̀ sáwọn gèfèrí tá a sọ̀rọ̀ kọjá lẹ́ẹ̀kan yá ayọ́ alẹ́dí na amọ̀nù ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ ẹ gbà mí lọ́ba ẹ gba ẹ sì nífẹ̀ẹ́ sí ànábì ẹ gba ànábì Muhammad sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ ni ẹ sì gba Islam ẹ gbà ní ẹ̀sìn raditum billahi rabba wa raditum bi Muhammadin nabiyyan wa bi Islam dina ẹ̀yin tẹ́ gba àwọn nǹkan mẹ́ta nígbọ́ pé ọba yín ọlọ́run tẹ́ ẹ sì mọ̀ pé ànábì lànábì yín tẹ́ ẹ sì pé islam ẹ̀sìn yín ni mo pè yín kí bá wa sọ ó ní erika ohun wasjudu ẹ máa bẹ nínú àwọn tí ń ruku ẹ máa ruku nígbà tẹ́ ẹ bá ń kírun ẹ sì máa sujud ẹ máa ṣe sujud ń pa wá láṣẹ bí ká máa kírun ni kí ló wá fà á tó yá sí pé ibi ruku nínú àwọn ìṣesí irun àwọn ẹ̀ka àrùn tá a fi tá a máa ń ṣe àwọn nǹkan ẹ̀yà tí a máa ń ṣe nínú òun òun ló ló dárúkọ ó ní ìrùkà ṣé ká máa rùkú nìkan ká máa sùjúdù ní àwọn iṣẹ́ tó kù ńkọ́ rárá ìrun ló ní ká máa kí àmọ́ ń dárúkọ rùkú ó sì ń dárúkọ sùjúdù ń pè wá sí àkíyè sùjúdù àti rùkú nítorí pé àwọn nǹkan méjì ni ń jẹ́ iṣẹ́ pàtàkì kan lára àrùn àwọn nǹkan tọ́nà bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ṣe sí ìrun ni ń sì tún jẹ́ àmì tí a fi mọ ẹni tí ń tẹríba fọlọ́hún àmì ìtẹ̀kọ̀kọ̀ fún ọlọ́hún ba ìwárìrì fọlọ́hún ba ìrẹ́rálẹ̀ fún ọlọ́hún àmì kan ló jẹ́ jẹ́ ẹrẹ́rálẹ̀ fún ọlọ́hún ẹ má ṣe ìgbéraga sí ọlọ́hún ẹ ẹ bàbàrà ọlọ́hún ba yín ẹ pàtàkì ọlọ́hún ba yín ẹ tẹríba fún un ẹ yẹpẹ ara yín fún un náà ló fà á ló fi ní erika òun wá sùjúdù ìyẹn pé ẹ kírun kẹ́sì yẹrẹ́rálẹ̀ fún ọlọ́hún ba wàá abudu rabbakum ẹ sin ọlọ́hún ba bó ṣe fẹ́ pẹ̀lú àwọn òfin ẹ̀ àwọn òfin tó fi ránṣẹ́ sí ẹ fi sin ọlọ́hún ẹ pàtàkì ọlọ́run ẹ sìn níbi pé gbogbo àwọn òfin tó fi ránṣẹ́ sí yín látẹ̀dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní àwọn òfin pé ẹ ṣe yìí ẹ má ṣe yìí mo fẹ́ yìí mi ò fẹ́ yìí ẹ tẹ̀lé e. wàá budu rabbakum wàá fún alul khayra la'allakum tuflihun gbogbo ohun tí ó wá jẹ́ dáadáa tí anabi fòròyìn sí tí alukurani fòròyìn sí tí múni súnmọ́lọ́hún ẹ gbìyànjú ẹ ṣe dáadáa pọ̀ dáadáa pọ̀ iṣẹ́ olóore pọ̀ ẹ gbìyànjú kẹ́ ṣiṣẹ́ olóore ẹ gbìyànjú kẹ́ ṣe dáadáa ẹ tẹ̀lé Ọlọ́run bá pẹ̀lú ẹ̀sìn ẹ tẹ̀lé Ọlọ́run bá pẹ̀lú wàrí ẹ tẹ̀lé Ọlọ́run bá pẹ̀lú àwọn iṣẹ́ olóore tẹ́ ẹ bá ṣe yìí ni ẹ jèrè lọ́dọ̀ Ọlọ́run wà fún alul khaira la'allakum tuflihun ẹ gbìyànjú kẹ́ ṣiṣẹ́ olóore kẹ́ ẹ bá lè rí èrè jẹ kẹ́ ẹ rí èrè jẹ láyé ń kẹ́ ẹ sì rí èrè jẹ níbi ìrí àlìjáná kẹ́ ẹ sì rí èrè jẹ níbi ìgbéni jìnnà síná torí tẹ́ ẹ bá ṣiṣẹ́ yìí bá a ṣe ní kẹ́ ṣe tẹ́ bá jẹ́ ẹni tí ń kírun tẹ́ jẹ́ ẹnìkan tí ń sùjú lọ́pọ̀lọpọ̀ tẹ́ ń rúkú lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń sin ọlọ́run ba gba gbogbo ọ̀nà tó ní ká gbà fi sin òun tẹ́ ń tẹ̀lé àwọn fi yẹn tẹ́ jìnnà sí àwọn ìkìlọ̀ ẹ̀ ọlọ́run bá ní bẹ́ ẹ bá ṣe yìí ni tẹ́ ẹ bá tún ṣiṣẹ́ rẹ̀ fi kún tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ rẹ̀ fi kún tẹ́ ń hùwà rẹ̀ tẹ́ ń rìnrìn rẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ẹ jèrè lọ́dọ̀ ọlọ́run ẹ jèrè ní èrè tó pọ̀ lẹ́yìn àgbà náà áyà yìí ní làálàkùn tó fìlìhò níbi tí ń sọ pé wàrkà èrkà e, e, e, òun wàsíjúdù nínú àyà kan náà níparí àyà yìí tá a bá wọnú alukuran àyè kan bẹ́ẹ̀nbẹ́ tó yẹ pé tá a bá ti ń báyà náà délẹ̀ báyìí àmì sùjúdù bẹ́ẹ̀nbẹ́ àmì sùjúdù bẹ́ẹ̀nbẹ́ tẹ́ni tí bá ń ka alukuran ń fi hàn pé ọ̀tọ̀ nínú Islam ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn wa tá a bá ń ka alukuran tá a bá dé àwọn àyè báyìí àti àwọn àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àmì sùjúdù bá ń bẹ nínú alukuran ká sùjádà fọlọ́hún lẹ́ni tí ń yẹ ń rẹra ẹlẹ̀ fọlọ́hún lẹ́ni tí ń bàbára ọlọ́hún lẹ́ni tí ń yẹpẹrẹ ń yẹpẹrẹ ara ẹ̀ fún ọlọ́hún ba ọlọ́run bá ní erika òun wasjudu wabudu rabbakum wá fún alkhaira lalakum tuflihun á tẹ̀ kọ̀kọ̀ fọlọ́run á sùjádà ní àyè yìí lẹ́ni tí ń fi ń sí tàǹsàkì ọlọ́run kábíyèsí rẹ̀ ọlọ́run ìwọ náà ló tó sìn ìwọ ló tó ìwọ ló tó tẹ̀lé òfin ẹ ló yẹ ká pamọ́ gbogbo àwọn yìí yóò máa jẹ́ àmì fún ẹrú pé ẹrú tó bẹ̀rẹ̀ ọlọ́run ba tó sì gbà fọlọ́run ba tó sì yẹpẹrẹ ara ẹ̀ fọlọ́run ba ni. ó ní wajahiru fillahi haqqa jihadi ẹ̀ tún wá máa wá ṣe jihad nínú ìbádà lòun náà wà nígbà tí anabi muhammad sallallahu alayhi wa sallam ń fún ọ̀kan nínú àṣàbí ẹ̀ ń fún ọ ní lẹ́ṣọ̀n tí ń ṣàlàyé iṣẹ́ kọ̀ọ̀kan ní islam ipò tíṣẹ́ kankan bẹ nígbà tí wọ́n fẹ́ ọdẹ nínú kínní ó ní wazir wati sanam islam or wazir wati sinam islam góńgó eré islam ibi tí islam parí sí ó ní alijihad fi sabilillah kíyàn máa jagun sí ojú ọ̀nà ọlọ́run a iṣẹ́ ńlá ni bí yẹn bá ń ṣe yẹn kódà ó ti ṣe yín tó pọ̀ ó ti ṣe nǹkan tó pọ̀ ó ti ṣe iṣẹ́ takuntakun nínú Islam ọlọ́ba náà ni wọ́n ń pè wá sákèsí pé ẹ ṣe jihad jihad eríṣiríṣi ló wà jihad tọ́lọ́ba ń sọ bí jihad kufar ẹ ṣe jihad yẹn pé ẹ gbógun ti ohun tí ò da ẹ gbógun ti ẹ̀sìn tí ò da ẹ gbógun ti ìwà tí ò da jahiru fi láì hakọjá nípa pa ìjagun ẹ jagun nípa pa ogun pàápàá ìjagun ìjagun kí ni ìjagun ìjagun pé kẹ́sìn ọlọ́run bá kó lè borí waqatilum hatta litakuna kalimatullahi hiya al-ulya wa hatta la takuna hunaka fitna tó pé tí ìbàjẹ́ bá pọ̀ lórí lórí lórí ilẹ̀ tí a bá ń ṣe ohun tí ò da tá a bá fẹnu sọ tí ò bá gbọ́ fanfa tá a ṣe fanfa tí a bá gbọ́ ohun tó kàn bẹ́ẹ̀ náà ni pé ká gbógun ti ìbàjẹ́ ọlọ́run bá ní ẹ gbógun ti ìbàjẹ́ ẹ gbógun ti ẹ̀sìn tí ò da kẹ́sìn ọlọ́run bá kó lè kó lè kó lè kó lè kó lè borí kí àwọn èèyàn lè máa bẹ inú ìfọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé wọn torí pé tí kò bá sí ìgbógun ti ìwà tí ò da ìgbógun ti àṣà tí ò da ìgbógun ti ẹ̀sìn tí ò da ẹ ayé ó bàjẹ́ ayé ó bàjẹ́ àwa èèyàn ànígbádùn ara wa a sì máa ṣe ohun tí ò tọ́ a máa fi ohun tí ò tọ́ a máa fi ṣera wa a sì máa fẹ̀sìn tí ò tọ́ fi sin ọlọ́run ba tó sì jẹ́ pé ọba náà ló dá wa ó dá wa nítorí káwá sìn ni nígbà táwa dáyé táwa ń sin nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ba a rí i pé à ń bẹ̀sìn ọlọ́run ba jẹ́ nìyẹn ọlọ́run ba ni wọ́n jáhìrò fìlà tẹ́ ẹ bá sì fẹ́ jagun náà ẹ jà nítorí tọ́lọ́run kó jẹ́ nítorí tọlọ́hun nítorí àníyàn ti tọlọ́hun kó má jẹ́ nítorí àǹfààní ara wa jahidu fillah ẹ jìjà fún ọlọ́hun ẹ jìjà fún ẹ̀sìn ọlọ́hun ẹ jìjà fún ìgbésí ayé ìrọ̀rùn jahidu fillah nítorí nítorí tọlọ́hun ní ẹ ṣe jihad ẹ ṣe jihad ẹ ṣe jihad àṣetọ́n ẹ má gba àṣetán láyé ẹ ṣe jihad nafs ẹ má gba ẹ̀mí ẹ̀mí tí ń pani láṣẹ aburú ṣíṣe ẹ má gba ẹ̀mí náà láyè ẹ má gba ìfẹ́ ẹnu láyè gbogbo kínní àwọn nǹkan wọ̀nyí jihad ni ní ojú ọ̀nà ọlọ́ọ̀ba jahidu fillahi haqqa jihadihi huwa ishtabakum huwa ishtabakum ọba yín tẹ́ ń jìjà fún ọba yín tẹ́ ń ṣe jihad nítorí ẹ̀ ọba yín tẹ́ ń ṣe jihad nítorí ẹ̀sìn ẹ̀ tẹ́ ń ṣe jihad nítorí kí ìgbésí ayé ìrọ̀rùn kó lè wà fún àwọn ẹrú ọlọ́ọ̀ba lórí ilẹ̀ ẹ̀ ọba náà huwa ishtabakum òun ló ṣẹ̀yìn lẹ́ṣà pé ẹ fi jẹ́ mùsùlùmí o ẹ̀yin náà kọ́ huwa ǹjẹ́ ọba tó ṣàyìn lẹ́ṣà tó yọ yín tó kó yín yọ kóònù kóònù wà tí ó da kóònù ẹ̀sìn tí ó da tó ṣàyín lẹ́ṣà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùmìnì tó ní kẹ́yìn máa jẹ́ mùsùlùmí kẹ́ ẹ jẹ́ ni ọlọ́run wọ́n ṣì tàbákùn ọba náà ló yẹ kí kí kí kí ẹ jà fún ẹ sì jà fún ọlọ́run ẹ̀ ń jà fún ara yín ni ẹ jà fún ẹ̀sìn ọlọ́run wọ́n ṣì tàbákùn ọba náà ni ọba tó ṣàyín lẹ́ṣà láàrin ọgọ́rọ̀ àwọn èèyàn àwọn míì ń bẹ tó jẹ́ pé gèfè ni wọ́n ọlọ́run ẹ̀sìn náà gàlá wọn ṣe lọ́ṣọ̀ọ́ àṣetán ti ṣe ẹ̀sìn náà ó ti ṣe é ní ọ̀ṣọ́ fún wọn tí ẹ bá ń pè wọn wọn ní ìtàn wà lẹ́nu ẹ̀yìn òun náà ló dáa ẹ̀yin ńkọ́ ṣé mímọ̀ ṣe yín ni wọ́n ṣe tàbá àkùn ọba náà ni ọba tó ṣe pé ó ṣàyìn lẹ́ṣà kẹ́yìn fi ń jẹ́ mùsùlùmí mímọ̀ ṣe yín kọ́ ni ẹ múre yín fọlọ́hún látara ẹ dúpẹ́ fún ọlọ́run pẹ̀lú látara pé kẹ́ máa kírun kẹ́ máa ṣe jihad kẹ́ máa ṣe olóore kẹ́ máa fi múre fọlọ́run ba pé ah ọba tó kó àwa yọ kó nínú àánú tó ṣàwálẹ́ ní ire tó ṣàwálẹ́ ní rẹ̀ ó yẹ ká múre fọlọ́run ba náà huwa shtabakum ẹ̀sìn tó sì ní kẹ́ wá sìn ó ní wa ma ja'ala alaykum fi din min haraj ma ja'ala alaykum fi din min haraj ọba náà nígbà tó tó wá fún ẹlẹ́sìn náà allahu akbar ó tún wá fún ẹlẹ́sìn tó wà ó facilitate ẹ̀sìn náà fún yín ó ṣe é ní ìrọ̀rùn fún yín kò fún yín ní ẹ̀sìn kan tó já sí pé yóò máa ní lára gbogbo ọ̀nà lọ́nà bá gbà fi ìrọ̀rùn sínú ẹ̀sìn fún wa ó ní màá já àlà àlekùn fìdí ní mìíràn ẹ̀sìn náà tẹ́ ẹ fẹ́ fi sìn mí bẹ́ẹ̀ ṣe sìn mí gbà mí wàhálà yín mí ní lára àkọ́kọ́ nínú àwọn ọ̀nà tó gbà fi ṣe ẹ̀sìn nírọ̀rùn fún wa tó yẹ pé gbogbo òfin Ọlọ́run ìrọ̀rùn ni tó ṣe fún wa ní islam islam ẹ̀sìn ìrọ̀rùn ni àwọn òfin ẹ̀ ẹ̀sìn ìrọ̀rùn ni gbogbo ètò ọlọ́run ba ìdájọ́ ẹ̀ ìrọ̀rùn ni ọlọ́run ba nínú àwọn tó ṣe fún wa nínú ẹ̀sìn tá a fi mọ̀ pé ọlọ́run ba kò ní wàhálà pẹ̀lú ẹ̀sìn náà kódà èyí tó ń tó béèrè lọ́dọ̀ wa pé ká ṣe fún fún fún fún òun nínú ẹ̀sìn náà ó kéré ju ohun tá à ń ṣe fúnra wa lọ àkókò tá a fi ń sin ọlọ́run tá a bá ka gbogbo ẹ̀ ó kéré ní ní ẹ̀gbẹ́ àkókò táwa ń lò fúnra wa ní àwọn àwọn nǹkan tá a náà nídìí láyé tá à ń ṣe láyé àkókò tá a fi ń sin ọlọ́run kéré bákan náà ó ṣílẹ̀kùn tọ́ọ̀bà fún wa mọ́ jà lálẹ́kùn fìdí mi hajj ó ní pé tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ mo tún ṣílẹ̀kùn àforíjì fún yín mo ṣílẹ̀kùn ìrònúpìwàdà fún yín tí ò bá ṣílẹ̀kùn ìrònúpìwàdà tí ó tilẹ̀kùn àforíjì fún wa pé tẹ́ ẹ bá ti ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn náà ẹ máa jìyà ni kí la fẹ́ ṣe fọlọ́n fataha aleena abuaba tauba walmaghfira walrahma ọba aláàánú ni ó ní tẹ́ ẹ bá ti ń ṣẹ̀mí ẹ bá ti ń tọrọ àforíjì ìmọ̀ àforíjì tẹ́ bá ti ń ṣẹ̀mí tẹ́ bá ti ń túbá níbi ẹ̀ṣẹ̀ náà pẹ̀lú ní títúbá òdodo ẹ máa foríjìn nínú àwọn ọ̀nà tọ́nà ọba ọba tí ọlá rẹ̀ ga ó fi ṣe ìrọ̀rùn fún wa ni nínú ìrọ̀rùn tọ́nà ọba ṣe fún wa má jà àlàlẹ́ kò fi dé min haraj nínú àwọn ìrọ̀rùn tó ṣe fún wa ó yà sára ó ṣe àwọn iṣẹ́ kan iṣẹ́ kan fún wa nínú Islam tó pé ká ṣe tá a bá lè ṣe ó fún wa láǹfààní pé ẹ ṣe ń gbà mí nígbà mi tá a bá fẹ́ ṣàlùwàlá àbá romi tó bá ní dandan ni ẹ ṣàlùwàlá pẹ̀lú mi lásìkò kan náà tẹ́ ẹ fẹ́ kírun á máa wá wómi káàkiri àbí ara wa ọ̀yá a lè lómi ká fi ṣàràlá nítorí pé ọgbẹ́ wà lára wa àbára nǹkan kan ṣẹlẹ̀ sí wa tá a lè lómi tó bá ní dandan ní ká lómi ńkọ́ ó ní ẹ pa omi tì nígbà tẹ́ ẹ bá romi ẹ fomi lẹ̀ dìgbà tẹ́ ẹ rí ẹ mú nǹkan mi kẹ́ fi ṣe ìbádà fún mi gẹ́gẹ́ bí táyì mọ́mù gẹ́gẹ́ bí yẹ̀pẹ̀ tára yín ò bá yá tó pé ẹ lè lómi ẹ fi táyì mọ́mù ṣe tẹ́ ẹ bá ń bẹ nínú voyage voyage en tant que musulman tẹ́ ẹ bá ń bẹ nínú ìrìnàjò ó tún fún ni pé tẹ́ ẹ bá ń bẹ nínú ìrìnàjò tí ìnira bá ń bẹ pẹ̀lú yín ẹ̀ẹ́ àbí ẹ ti ẹ̀rí nira kan tí ó jẹ́ ìrìn àjò tí ẹ̀ ń tó jẹ́ ìrìn àjò halal àwọn ọ̀run tí mo ṣe ní ọ̀rọ̀ yẹn fún yín ní àwọn ọ̀run olóko mẹ́rin mẹ́rin mẹ́rin ẹ máa kí ní méjì méjì mọ́jàlá lẹ́kùn fìdí mi haraj bákan náà tẹ bá ń gbàwẹ̀ tára yóò bá yá abẹ́ ẹwà inú ìrìn àjò ọlọ́run ni ẹ fi àwẹ́lẹ̀ di àsìkò tẹ́ fi gbádùn tẹ́ gbàwẹ̀ ní padà ẹ fi àwẹ́lẹ̀ dàsìkò tẹ́ fi débi tẹ́ ń lọ tẹ́ fi tẹ́ fi ṣe ìrìn àjò yín tán kẹ́ fi máa padà gba àwẹ̀ yín lóríṣiríṣi àwọn ìbádà bẹ́ẹ̀ àwọn nǹkan tó jẹ mọ́ ìfìrọ̀rùn sínú gbèsè ayé sínú ẹ̀sìn fún wa á fi mọ̀ pé ọlọ́run bá wa ọba tí ọlá rẹ̀ ga ọba mímọ́ ni ọba tó nífẹ̀ẹ́ sí àwa ẹrú ẹ̀ ni ọba tí ò wàhálà wa ni ọba tí ò dààmú wa ni ọba tó já sí pé gbogbo ètò ẹ̀ ìrọ̀rùn bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn ẹ̀ ìrọ̀rùn bẹ́ẹ̀ ọba tí kò lórogún tí ò sì fẹ́ ká wá orogún fún un òun náà ni ọba yìí ọba náà òun náà ní ṣe ní àlàyé fún wa nínú ọgbàrọ̀ ẹ̀ wípé òun ò fi ohun tá a lè ṣe òun ò fi sínú ẹ̀sìn fún wa o àfi tá a bá fẹ́ ṣe nìkan ló kù ọlọ́run ní ma jala aleikum fi dé ni min haraj mi fi ohun tí ó lágbára tí ẹ ní kápá láti ṣe mi fi sínú ẹ̀sìn fún yín àfi tẹ́ ẹ bá fẹ́ ṣe. huwa sammakum olimi lata abikum ibrahim ẹ̀sìn yín tí mo ní kẹ́ ẹ ṣe ẹ̀sìn islam ẹ̀sìn bàbá bàbá ńlá yín ni anabi ibrahim millata abikum ibrahim ẹ̀sìn bàbá ńlá yín anabi ibrahim ni ó pe anabi ibrahim alayhi salatu salam ó pe ní bàbá wa mùsùlùmí bàbá àwa mùmíní nítorí pé kí ni gbogbo ọ̀nà ní anabi ibrahim ó fi tako ìwórogún fọlọ́hún gbogbo ọ̀nà anabi ibrahim ó fi ṣòdodo pẹ̀lú ọlọ́run ba gbogbo ọ̀nà ní anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi dúró ti ọlọ́run ba ó ní makana ibrahim yahudiyan wala nasraniyan walakin hanifan musliman ó ní inna ibrahim kana ummatan qanitan lillahi hanifan wala miyakun minal mushrikin gbogbo ọ̀nà ni ọlọ́run bá fi yin anabi ibrahim pé anabi ibrahim ẹrú sìn dáadáa ní fọlọ́run ẹrú tó dúró déédéé ni anabi àwọn lárúbáwá ni anabi àwọn lárúbáwá ni anabi àwọn tí a fún ní tíra ni anabi bàbá anabi muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ọ̀la ọlọ́ọ̀bà kó máa bá àwọn anabi náà àti anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́nà fi pé ní abikum ibrahim bàbá yín anabi ibrahim ẹ̀sìn ẹni ẹ̀sìn náà tó jẹ́ ẹ̀sìn rọrùn ẹ tẹ̀lé ẹ̀sìn náà ẹ ṣe bí anabi ibrahim ẹ ṣe bó ṣe ṣe millata abikum ibrahim huwa sammakumul muslimina min qabl ọba náà tó fún yín lẹ́sìn náà òun ló ti pè yín ní mùsùlùmí ló sọ yín lórúkọ mùsùlùmí ṣíwájú kí islam pàápàá tó wáyé nínú àwọn tíra tó ṣíwájú gẹ́gẹ́ zebura àbí eh, taurat àti injil àwọn tíra àwọn ànábì tó ṣíwájú wa gẹ́gẹ́ bí bíbélì àwọn bíbélì tíra ànábì musa àti ànábì isa àti àwọn tíra tó ṣíwájú tí wọn ọlọ́run bá ní huwa samakumuli muslimi na min qabl ṣíwájú kí ànábì tó wáyé ṣíwájú kí islam tó wáyé kẹ́ẹ̀ máa ṣe islam yìí ṣíwájú ànábì yín èmi náà ni mo sọ yín ní mùsùlùmí pé kẹ́ máa jẹ́ mùsùlùmí nínú àwọn tíra tó ti ṣíwájú wà fi hádà àti nínú alukurani èmi náà mo tún ní kẹ́ máa jẹ́ mùsùlùmí èmi náà mo dárúkọ mo sọ yín ní mùsùlùmí nínú tíra yìí tí ẹ bá nìkan yá ayọ̀ lẹ́sìn náà àmọ́nu èmi ni mo sọ yín ní mùsùlùmí mo sọ yín ní mùmìnì ǹjẹ́ ọba náà ó kẹ́ ẹ sìn ọba náà ó kẹ́ ẹ dúpẹ́ fún ọba náà ọba tó ṣe yín lẹ́ṣà nínú ogúnlọ́gọ̀ àwọn àwọn àwọn èèyàn tó ní kẹ́ jẹ́ mùsùlùmí tó ṣe ìlànà yín ní ìlànà anabi ibrahim alayhi salatu wasalam tó sọ yín mùsùlùmí ẹ milata abikum ibrahim huwa sammakum muslimina min qabl wa fi hadha liyakuna rasulu shahidan alaykum a ṣe yìí kí anabi wa muhammad kó lè máa jẹ ẹni tí ó jẹ́rìí tí ó jẹ́rìí fún yín àbí jẹ́ ilé yín lórí ipe òun jíjẹ fún yín jọ̀ǹgbìlà kìyàmà a ṣe bẹ́ẹ̀ fún yín tó pé tó bá di jọ̀ǹgbìlà kìyàmà anabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò jẹ́rìí pé mo jíṣẹ́ tó rán mi sí àwọn àlùmọ̀ ẹ̀ tí ń jẹ́ àlùmọ̀ tèmi anabi wa muhammad sí àwọn irú ẹ̀ tí ń jẹ́ àlùmọ̀ tèmi anabi wa muhammad mo jíṣẹ́ rẹ̀ ọlọ́run bá fún wọn liyakuna rasulu shahidan aleikum watakunu shuhada ala kí ẹ̀yin náà gangangan kí ẹ̀yin náà gangangan tẹ́ ẹ jẹ́ èèyàn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí takunu shuhada ala ẹ̀yin náà yẹ máa jẹ́ ẹlẹ́rìí fún àwọn àwọn ànábì ọlọ́run tọ́lọ́run rán sí àwọn èèyàn yìí pé àwọn ànábì ìjọ kọ̀ọ̀kan àwa mùsùlùmí lọ́lọ́run bá yóò gbẹ̀rí wa pé ìjọ ànábì àwọn ìjọ tó ti ṣáájú ṣáájú islam táwa àbáláyé ọlọ́run tó ń fi wá ṣẹlẹ́rìí fún àwọn ànábì wọn ìpè àwa ìjọ ànábì wa muhammad láti máa wá jẹ́rìí àwọn ànábì ọ̀hún ìpè wọ́n jíṣẹ́ fi kan ànábì tiwa náà wọ́n jíṣẹ́ lóòótọ́ àti lódodo fún àwọn ìjọ wọn wọ́n takùn ṣùhàdà alanas ẹ̀rísìn ẹ̀ṣà tọ́lọ́run bá ṣàwa náà nìyẹn ó pọ́n wa púpọ̀ ó pọ́n ìjọ anabi muhammad ó pọ́n wálé púpọ̀ ó ní huwa ishtabakum wa ma jala alaykum fi dini min haraj millata abikum ibrahim huwa sammakum almuslimina min qabl wa fi hadha liyakunu liyakuna rasulu shahidan alaykum wa shuhada ala nítorí kí ẹ lè jẹ́ ẹni tí anabi ó jẹ́rìí lé lórí ipe òun jíṣẹ́ fún yín tẹ́yìn náà ẹ sì máa jẹ́ ẹni ẹlẹ́rìí fún àwọn anabi tó ṣíwájú ànábì àti ànábì Muhammad pé Ọlọ́run àti àwọn ànábì yẹn o wọ́n jíṣẹ́ fún àwọn ìjọ wọn. Ọlọ́run bàbá tí ọlọ́run ẹ̀ga ó ní tó bá rí bẹ́ẹ̀ kí ló tọ́ sí yín fa akíyèmú sọ̀láta ẹ mú fún mi ẹ mú fún mi látara oore tí mo ṣe fún yín látara ìrun kíkí fa akíyèmú sọ̀láta nítorí bẹ́ẹ̀ nítorí yìí nítorí èyí pẹ̀lú gbogbo ọlá tí mo ṣe fún yín tí mo ń kàbọ̀ àtẹ̀yí tí n tún sọ nínú àwọn oore tí mo ṣe fún yín nínú àwọn ìdára tí mo ṣe fún yín fa aqimu salata ẹ mọ oore fún mi látara ìrun kíkí n fi hàn pé gbogbo oorun tí mùsùlùmí ń kí n fi mọ oore fọlọ́hún òun náà ló sì ní ládàá ẹ̀ òun náà ló ní ẹ̀sẹ̀ kò sí nǹkan kan tó ṣe àǹfààní fọlọ́hún bẹ́ẹ̀ ìmoore oore tí ó mọ ìdára mi tí mo ṣe lé ẹ lórí òun dúpẹ́ fa akímu sọláta ẹ máa kírun gẹ́gẹ́ bó ṣe sọ síwájú pé èrìkà òun wàsídùdù wà bùdù rọ̀bàkùn ó tún padà tún sọ ó ní irun tí mo ní kẹ́ kí yẹn nígbà tí àyà náà ń bá àyà náà bọ̀ lókè lọ́hùn tí mo ní kẹ́ kí yẹn irun yẹn gangan gan nǹkan tẹ́yẹ kẹ́ kí ni kì í ṣe pé irun àárí irun tó tọ́ sí pé kẹ́ kí ni fa akímu sọláta ẹ kírun ẹ kírun ẹ fún mi mọ́re ẹ fi mọpẹ́ fọ́lọ́run ẹ fi dúpẹ́ fọ́lọ́run ẹ fa akimu sọláta ẹ kírun wà á tu zakata tí ẹ bá sì ń kírun tí ẹ bá ní àbùjẹkù èyí tó lé nínú ẹ bá ní àjẹṣẹ́kù tí ẹ bá ní àjẹṣẹ́kù èyí tó lé nínú owó yín ẹ yọ zakai ẹ ṣe sàrà àǹfààní ẹ̀yin náà lè ní àǹfààní ìrun ń kí ẹ̀yin náà lè ní akímù sọláta wà á tu zakat wà á tásìmù bíláhi wà á tásìmù bíláhi ẹ dìrọ̀ mọ́ ọlọ́run ẹ tẹ̀lé ọlọ́run ẹ pa òfin ọlọ́run bá mọ́ àkídàtàn èyí tó jẹ́ àdìọ́kàn bẹ̀ ni ẹni èyí tó jẹ́ ìbádà ń bẹ̀ ni ẹni èyí tó jẹ́ iṣẹ́ ń bẹ̀ ni ẹni ẹ ṣe gbogbo àwọn tó jẹ́ nǹkan ẹ̀sìn tó rò pọ̀ mọ́ ẹ̀sìn ìtàsímọ̀ bìlà ẹ dúró dédé pẹ̀lú ọlọ́run bá àti àwọn òfin ẹ̀ wọn àtàsímọ̀ bìlà huwa mawlakum ọba yìí náà lọ́ba yín ọba yín fani imal mawla wani imal nasir ọba náà lọ́ba tí ó dáa jù tí ẹrú gbọ́dọ̀ máa sìn ọba náà ni ọba tí ó jẹ́ olùrànlọ́wọ́ àwa ẹrú àwọn mùsùlùmí àwọn ẹni ẹ̀ tó bá tẹ̀lé ọba náà ni máa ń kó ní yọ níbi ìṣòro òun ni máa ń ran ni lọ́wọ́ nígbà tá a bá ní bùkátà àtìlẹ́yìn ọlọ́run kí ọlọ́run jọ jàre kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run kó sì ṣe wa ní ẹni tí yóò máa tẹ̀lé gbogbo ohun tí a bá ń gbọ́ tá a bá sì máa ń bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá a sọ tán ìbáyé èyí tá a gbọ́ yìí náà kọ́nà jẹ́ wúlò fún wa èyí tá a sọ yìí ọlọ́run má ṣe ní àsomọ́ fún wa má ṣe ní àgbọmọ́ fún yìí náà iléeṣẹ́ Sunna TV Yorùbá ọlọ́run jẹ́ kí ó máa lọ lókè gbogbo àwọn tí ń ṣẹ́ ń bẹ̀ ọlọ́run jọ̀ọ́ jàre ìdáàbò tó péye àti àwọn tó dálẹ̀ àti àwọn olóòtú bẹ̀ ọlọ́run jàre má ṣe dúró tì wọ́n kún wọn kún wọn lọ́wọ́ ràn wọ́n ṣe má padà léyìn wọn iléeṣẹ́ náà ọlọ́run jọ̀ọ́ jàre gbogbo bíkíbi tó yẹ ká sí ọlọ́run jọ̀ọ́ jàre jẹ́ kí kó máa rí àǹfààní ká máa rí àǹfààní ohun tá a torí ẹ̀ gbé kalẹ̀ kọ́lọ́run má pa iléeṣẹ́ náà tì kọ́lọ́run má tilẹ̀ kó ọlọ́run kó gbà fẹ́ni kankan wa سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله Oh,